الشيطان الرجيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقون فدية طعام مسكين فمن تقوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أتى رمضان مزرعة لعبادي لتطهير القلوب من فساد فأدحوا فوقه قولا وفعلا وزادك فاتخذه للمعادي فمن زرع الحبوب ومزقها تأوه نادما عند حصانه تأوه نادما عند لحصانه Àtàrà mẹ́tọ́nù mẹ́tìrọ́ àtàlẹ́ ìbádi. Ọlọ́run wa dúpẹ́ lọ́dọ̀ rẹ látara oṣù alápọ̀nlé tó oníkọ́ wọlé wá bá wa tí oṣù Ramadan. Oṣù Ramadan yìí ọgbà oko ni táwọn ẹni ọlọ́run tí wọ́n ti máa gbìn nǹkan tí wọ́n kà jẹ lọ́jọ́ tí ọ̀bá sì nǹkan kan máa dùn tí wọ́n bá gbìn. Tìtàbí ọ̀lẹ́kùnú gómìnà ìfàsáàdì. Ohun tá a máa ká nínú ọgbà Ramadan tá a bá gbìn, òun lohun tí ó máa ṣàfọ̀ máa ẹ̀mí wa kúrò níbi gbogbo ntọ́lọ́wọ́ ọ̀fẹ́ tí ń ṣèwà àbàjẹ́. Fáàdì òkú kọ̀ọ̀hún kọ̀ọ̀hún làwọn àfihàn. Ọlọ́wọ́ rí bẹ́ẹ̀ ó sọ ọ́ dọ̀nà àyà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ohun tí ń ṣe ẹ̀tọ́ Ramadan ìdájọ́ tó dìrọ̀ mọ́ báyìí là á ti gbààwẹ̀ eléyìí ọ̀dánú àwẹ̀ èyí bá àwẹ̀ jẹ́ ohun tí wọ́n fi á rèé ká fún rọmọdánù níwẹ̀ ọ̀yá nú ọ̀rọ̀ ni tàbí nínú iṣẹ́. wàdáàdàkà pátá kíndùhù lè máa dì í. lágbìyànjú gbogbo sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wọ́n bá máa ṣe ká ṣe kọ́dà ọlọ́run bá ṣe fẹ́ ká gbàwẹ̀ bẹ́ẹ̀ ni ká ṣe gbà á nítì torí pé gbogbo ohun tá à ń ṣe ní rọmọdánù yìí èèyàn gbádà kọ̀ gbádà. òun ni ó jẹ́ ìsìnpa kálukú lọ́jọ́ tá a padà síwájú ọlọ́run. Màmá báwo lè ṣubú báwo máa ṣàkọ́ ha. Àwa náà mọ̀ pé gbogbo ẹni bá lóun ń gbin nǹkan. Ó gbé sáàyè bí òjò yìí rọ̀. Ó tún wá gbé tán kò tún wá lọ máa forí pọnmi. kọ́ máa wẹ́ kọ́ máa fi omi kọ́ máa fún tó lómi mu ọkàn gbé dálẹ̀ láì fún tó lómi mu. táwa náà di máa ń dalẹ̀ sọ́ni táwa náà di máa ń dalẹ̀ sọ́ni. àbúrò ẹni bẹ́ẹ̀ jọ àwọn èèyàn tí wọ́n fún koko wọn lómi mu tí wọ́n bá ń kórè òun ó gbárí àìrí nǹkan mú nítìtorí wípé òun náà ò fún nǹkan oko ẹ̀ òfun lómi mu. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń gbà wẹ̀ tí ọmọ àdájọ́ tó dìrọ̀ ọmọ ọmọ ń tọ́ba jẹ́ ọmọ tó tún ṣe ọ̀sà ń gbọ́gbẹ́ ń gbà wẹ̀ ó sì ń gbà náà ni níjọ́ àwọn tí wọ́n ń gbà pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀ bọ́lọ̀ ń ṣe ni wọ́n gbà tí wọ́n bá ń kó ẹ̀san rẹ̀ irúfẹ́ ni bí ọkọ̀ wọ́n bá rí nígbà tí rírì àwẹ̀ rẹ̀ rahmanir rahim. hamdu لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة لك الحمد بكل نعمة أنعمت بها علينا في قديم وحديث أو سر أو علانية أو خاصة أو عامة لك الحمد على ذلك حمدا كثيرا اللهم لك الحمد أتى ترضى ولك الحمد ربنا إذا رضيت وصلاة الله والسلام على مبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ọlọ́wọ́ adá الحمد لله ọ látara àánú rẹ ìkẹ́ rẹ àti ìbùkún rẹ lórí ẹnìkọ̀ọ̀kan àti fi ètò wa tó ṣáájú àti fi kí rọmọdánù káàbọ̀ àti fi sọ oore tí ń bẹ ní oṣù yìí lọ́pọ̀lọpọ̀ tá a bẹ lọ́hùn kọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́sẹ̀ nínú tí ti wọlé sórí ètò yìí tí a bá sọ fún wa ó ní gbogbo ẹni tí ọba fẹ́ gbà wẹ̀ rọmọdánù tí ó jẹun tí ó rí ládàá fún rọmọdánù à á ṣe bọ́lọ́ ṣe ní ká ṣe à á gbà bọ́lọ́ ṣe ní ká gbà àwọn àdájọ́ tó pọ̀ òun ló dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ramadan tó yẹ kí mùsùlùmí ká gbàgbọ́ yé rẹ̀ eléyìí náà ni ìdúró wa díẹ̀díẹ̀ nínú ètò yìí gbogbo ibi tọ́lọ̀ ń bá ní ká lè mú ẹnu bà tá a bá ba dé ọlọ́wọ́ ọba yóò ṣe wíwé àti gbígbó ẹ̀ yóò ṣe láǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa. àbí ọlọ́run fún àwọn tí wọ́n ti ṣe eléyìí lára wa tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá tá a fi ń láǹfààní èyí tá à ń ṣe yìí bẹ̀rẹ̀ ló dọ̀ àlùfáà wa àgbà sàmà àtúnṣe kàlùwálìdì abdulbaki muhammad ọlọ́run fè yí tá à ń ṣe yìí náà lékún kẹ́ wọn ọlá àtitóbi ìrẹ ọlọ́run àlùfáà wa àgbà tí wọ́n délédè wọn tí wọ́n gbà tẹ́sí lọ́wọ́ wọn sàmà àtúnṣe kàlùwálìdì muslim muqaddam hussein akínọlá ọlọ́run bá ní máa kíyèsí wọn àti gbogbo àwọn àlùfáà wa tí wọ́n jọ́ máa wọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá àánú ọlọ́run ọlọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé ó fi dọ́dọ̀ àwọn tí wọ́n tún fi wá ránṣẹ́ sí lókèèrè tí wọ́n jí àlùfáà fún wa tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá ọlọ́run bá ní lékún ìkẹ́ nìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlá àánú rẹ̀ àti àdúrà fún àwọn onígbọ̀wé ètò yìí tọ́jẹ́ pé látara ń tọ́lọ́ ń ṣe fún wa òun la fi ń ní àǹfààní eléyìí táwa ń ṣe yìí oore tọ́lọ̀ ń ṣe fún wa olómù èyí tí à ń wí yìí gbogbo ẹ̀yin tẹ̀ wa àbí ọlọ́run fáwọn onígbọ̀wọ́ gbogbo tọ́lọ̀ ń fún wa lóore mọ́jì ó dìbàjẹ́. rọ̀mùdánù tá a rẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti sọ ó bùkátà sáwọn àdájọ́ kan ó bẹ̀rẹ̀ látòrí jíjẹ ààwẹ̀ ọ̀nbẹ nínú àwa mùsùlùmí ẹni tó jẹ ààwẹ̀ rọ̀mùdánù tó kí rọmọdánù eléyìí kó tó wọlé àwọn àlùfẹ́ sìn wọ́n gbà wípé kò sí ń bẹ̀ a sọ wípé èèyàn lọ àrọ̀mọ̀dánù rẹ̀ lára tètè tó jẹ nítìtorí àròjàre tẹ̀sìn gbà wọlé ni òun ni kò fi gba àwẹ̀ tí rọ̀mọ̀dánù tètè wọ́n là lè tí ìbú bóyá rọ̀mọ̀dánù tọdún yìí ọ̀fẹ́ wọlé kò tí ì wọlé tí ó tí ì wọlé tó fi gbà àlè mu wípé kí ni wò láti ìgbà rọmọdánù ti tó ti lọ tí ọgbà tó fi di pé rọmọdánù tọdún ìfẹ́ wọlé kó tó wá fẹ́ máa gbà á a ní nínú àkọọ́lẹ̀ nínú hadith tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá fún wa wọ́n níyàwó Aisha ó sọ fún wa wípé káàdì yakunu aláyẹ síyámù mi ṣáàrì ó ní àwẹ̀ a máa wà lọ́rùn òun níyàwó Aisha tó mú ọ jẹ ní sọ́rùn nínú rọ̀mùdánù tó kọjá wọ́n máa àkùdí àtà yẹjí ikú ṣàbà òun sì lè mọ́tì ìsán títí tó sùn ṣàbà tí yóò fi padà wọlé tó wọ́n wà á máa tán. eléyìí fi ń yé wa wípé kéèyàn lọ lára láti gba rọ̀mùdánù ti parí kọ́mọ́tì ìgbà tí ṣàbánu tọdún ìta àti wọnú rọ̀mùdánù fi dé àwọn àfẹ́ẹ̀sì gbà wípé a lè tí ìbù tí rọmọdánù yóò bá ti wọlé bó ti wọlé bá wa yìí ìgbà tá a bùn yẹn ni tí rọmọdánù yìí bá ti wọlé tó sì jẹ ààwẹ̀ tó kọjá pẹ́ sẹ́yìn tí ọ̀wá àgbà tó tó bá ní wọnú ìtẹ̀lé yìí ìgbà yẹn la tó lè bu ṣùgbọ́n tó yẹ pé ní oṣù ṣàbánu tá a fi wọlé sínú rọmọdán òun lọ́ bá ti gbà á àwọn àlùfẹ́ẹ̀sì gbà wípé kò sí nǹkankan kò sí nǹkankan kódà wọ́n gbà wípé kímọ̀ sí ń bẹ́nu pípọ̀ tánàbí máa ń gba àwẹ̀ ṣàbánù púpọ̀ jù nínú gbogbo oṣù fi ń gba àwẹ̀ pọ̀ yàtọ̀ fún rọ̀mọ̀dá ṣàbánù àwọn àfẹ́ sí ń gbà wípé kímọ̀ sí ń bẹ́ẹ̀ ni pé máa ń lọ ọmọ ń gba àwẹ̀ pọ̀ ń bẹ̀ nítorí kó lè fún àwọn ẹ̀ tí wọ́n bá jẹ àwẹ̀ nínú àwọn náà ó lè gba àwọn ẹtìyàn náà tí wọ́n jẹ sọ́rùn wọn ò ní fẹ́ máa sọ wípé àwọn lẹ́tọ̀ọ́ kan táwọn fẹ́ ṣe fánàbì àwọn ò ní fẹ́ gbàwẹ̀ ìgbà nẹ́bí náà bá ti ń gbàwẹ̀ ní ṣàbán yóò jẹ́ pé wọ́n láàyè àti lè san àwẹ̀ rọ̀mùdọ́ọ̀nù tí wọ́n ti jẹ sí ọrùn ṣáájú àwọn àlùfáà ẹ̀sìn sọ fún wa pé tí màtọ́ wà ń bẹ̀ nìyẹn tí rọ̀ṣúlù fi máa ń gba àwẹ̀ púpọ̀ nínú ṣàbán ọ̀wá tó sí ọ mùsùlùmí ọ̀tọ́sẹ̀mí náà bí mùsùlùmí bá a bá jẹ àwẹ̀ sọ́rùn tí a bá wá lọ lára bí kí rọ̀mọ̀dánù mi ò wọlé bó ṣe wọlé yìí tọ́ba ṣẹlẹ̀ sí ọ tọ́jẹ́ sí wípé kò ní àròjàre kankan tàbí ká sọ wípé ọláròjàre kámo láti bẹ̀yẹ bóyá ti ń gba rọ̀mọ̀dánù mi títí tí rọmọdánù míì tó fi wọlé nígbà rọmọdánù yìí tó wọlé ló tó gbádùn tàbí nǹkan kan lọ́sẹ̀lẹ̀ tó fi láǹfààní láti gba àwẹ̀ báyìí gbogbo àsìkò ẹ pátá tó ń lò bọ̀ látẹ̀yìn rọmọdánù inú ìrìn àjò òun ní àsìkò rẹ sàǹbà tó fi láǹfààní àti gba àwẹ̀ tí rọmọdánù fi wọlé wọ́n ní tọ́ bádàrò jàre. ìṣẹ̀rí àsìláàmù gbà wọlé wọn ní kò sí tó ṣe kọjá wípé èyí tó jẹ sọ́run ṣáájú ọ̀sán náà ni ọ̀sán tọ́pọ̀ wá jẹ́ kankan fún ọkàn fi ẹ̀sìn lọ́ra lọ òfin lọ́ra ni ọ̀jẹ́ kọ́ méjì wà fún ọ lórí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò san àwẹ̀ yẹn padà yóò tún wá máa bọ́ aláìní bọ́ ọ máa bọ́ aláìní lójoojúmọ́ yóò tún jẹ́ ìsanràn wípọ̀ ọlọ́ àwẹ̀ yẹn lára ọ̀gbá lójú ọjọ́ mi fi wọlé wá bá ọ. wá ṣẹlẹ̀ wípé ẹni tó jẹ́ àwẹ̀ sọ́rùn yìí tí ọ̀gbá tó mi fi wọlé ó sì ti kúrò láyé ó kúrò láyé tí ò tí ì gba tó jẹ sọ́rùn ohun táwọn àlùfáà ẹ̀sìn tí wọ́n sọ pé ká ṣe fúru ẹni bẹ́ẹ̀ ni wípé ká máa bá san oúnjẹ á máa bá san oúnjẹ fún ọjọ́ kọ̀ọ̀kan tó fi gbà tó fi jẹ àwẹ̀ yẹn á máa bá fi bọ́ aláìní kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan bóyá àwẹ̀ mẹ́wàá ńlọ́jẹ sọ́run ní tó lọ gbà tí lè wọlé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ohun tá a ṣe fún onídàájọ́ tiẹ̀ òun náà ni wípé a máa bá a fún aláìní lóúnjẹ níbi ọjọ́ tó fi ja Ramadan tán lọ sọ́run gẹ́gẹ́ bí àdìsí tẹ́gbà wa látọ̀dọ̀ àtọ́ àwa ìmáàmù Abu Daud ó ní arákùnrin kan ó bi Muhammad léèrè nípa obìnrin kan Ramadan tọ́jà nínú oṣù Ramadan thumma adraka á Ramadan àhà oṣù Ramadan mi ìbaláyé thumma matat bí obìnrin yìí ṣe kú láyé nù òun táwọn ẹbí fi dá lóhùn òun náà ni níta ọ̀làmú tá a fi ṣèdájọ́ tá a sọ ṣáájú òun táwọn ẹbí fi dá lóhùn ni wípé yóò àmọ́ àníhà ànábì ní ti ẹ ṣe fún ni pé iye ọjọ́ tó fi jẹ àwẹ̀ ẹ lọ́ọ́ máa bá mi fáláì ní ló jẹ kọl láwùsáì ẹni tó béèrè béèrè lọ́dọ̀ ànábì yìí ọwọ́ tún sọ fún sí ọlọ́run pé kàmùrútì èèyàn mélòó ni kí n fún ní oúnjẹ ànábì náà wá ń bi léèrè wípé kàmù áftàrà ọjọ́ mélòó lobìnrin náà fi jáwẹ̀ kọ́ọ̀l ọkùnrin yẹn sọ fún wípé sàlàsì rẹ̀ gbogbo rọ̀mọdánù ọgbọ̀n àtọ́lọ́ ọgbà wá ń sọ fún wípé ibẹ̀ láti mú pé aláìní torí pàdánù sọ fún wípé ìjìmá sàlàfínà mìskínà lọ kó ọgbà aláìníjọ wà á ti ìmọ̀ hàn maratan wàhídà ìfún gbogbo wọn ló jẹ lẹ́ẹ̀kan náà wà á ṣùgbọ́n àwọn jẹ́wọ́ jẹ lájẹ yó kọ́ọ̀lù arákùnrin yẹn tó sọ fádẹ́bí wípé má o ti ìmọ̀ kí ni kí n fún wa jẹ kọ́ọ̀lù ànábì ní ṣe khubzan wà láhàmà báwọn báwọn ti ẹran àti búrẹ́dì gbé fún wa kí wọ́n jẹ ní kọ́tọ́rì tó ọba lágbára àti gbérú ẹ̀ fún wa tó ọba sì lágbára mìíràn áwùsà ti tọ́ àmì kù sáfù wọn lóúnjẹ tó wà níwọ̀ntúnwọ̀nsì tí èsì oúnjẹ olówó tí èsì oúnjẹ àwọn aláìní tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì òun ni kò fún wa jẹ nínú àdìsí yìí tá a ní ìmọ̀ àmọ̀ àkójọ àwùjọ gbà wá òun la ti rí ìdájọ́ yìí fún gbogbo ẹni tó jẹ́ àwẹ̀ Ramadan afẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa ká gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí ní ti torí ká lè ní ẹ̀san iṣẹ́ wa tá a bá ṣe níwájú Ọlọ́run ibẹ̀ láti rí ìdájọ́ wípé ẹni tó jẹ àwẹ̀ sọ́rùn tí ikú pa tí ò tí gbà á ìdájọ́ rẹ̀ òun náà ni ká máa bá fáláì ní kọ̀ọ̀kan lóúnjẹ ní iye ọjọ́ tó bá fi já àwẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ pé alẹ́ ìsáwó mu o tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ ní pé bí èèyàn bá ti àwẹ̀ ọ̀ràn èèyàn kan sọ́rùn láàyè tó sọ alẹ́ yìí tàtàwọ̀ àbí táwọn àyè tó bá ń gbà wẹ̀ tàtàwọ̀ àtà ọba san gbèsè tí ń bẹ ni tatawa tó sí ọ àfi tàtàwọ̀ bá lásìkò gbọ́ yìí o àwọn tàtàwọ̀ tó bá lásìkò kọ́gbà àwẹ̀ tàtàwá àtò ní àsìkò yẹn tó jẹ́ pé àlè rí gbàǹgbà míì má lásìkò rẹ̀ bá ti lọ. lápèjúwe ẹ̀yin ìyá wa tẹ́ ẹ máa ń jẹ àwẹ̀ nínú Ramadan bóyá torí àlàádà tàbórí tàbí torí nǹkan míì. wọ́n ti sọ fún akẹ́tà bá gba àwẹ̀ Ramadan tán ká tó fi mẹ́fà tẹ̀lé nínú Shawwal. ẹ dúpọ̀ lásìkò tó sùn Shawwal yẹn bá ti lọ nínú ọ̀rọ̀ míì sáwọn àbá àtọ aráwọ̀ míì tiẹ́ ní níbẹ̀rẹ̀ ni èyí tó hàn jù ní wípé nínú Shawwal bẹ́ẹ̀ bá ti rí ọgbà akọ́sàgbà mẹ́fà mẹ́ bí sàwálù bá ti lọ àlè ṣe súnà yẹn mọ́ ìlà àwọn àfẹ́ẹ̀sì wá gbà wípé bẹ́ẹ̀ bá di àwẹ̀ sọ́run ní Ramadan sáà ti sọ pé àfẹ́kọ́ gba àwẹ̀ àgbàgbọ́ rẹ mọ́ àfikọ́ gba ọ̀rẹ́ yẹn ti ń bẹ lọ́rùn ẹ̀ wọ́n ló lè gba mẹ́fà sàwál ṣáájú kó tó san gbèsè ẹ̀ nítìtorí wípé ẹ̀sìn tó lásìkò ni tó lásìkò ni bọ́ba ti bọ́mọ èèyàn lọ èèyàn ò ní lè lè padà mọ́ ṣùgbọ́n àwọn wípé mo fẹ́ gba monday mo fẹ́ gba thursday lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ òní sọ̀sẹ̀ yìí gbà tó fi san àwẹ̀ tó jẹ sọ́rùn tọ́lọ̀ bá tún ní kí ọ̀sẹ̀ mi ọ̀bọ̀ ọ̀láyé ó gba monday mi ó sì gba thursday mi ṣùgbọ́n èyí tọ́ba jẹ́ sí wípé tọ́ba ti bọ́ a lè rí dá padà mọ́ àwọn àfẹ́sí ní alìgbá ká mọ̀ wípé a jẹ́ ọ̀ràn yàn sí ọrùn èyí tó hàn tá n sọ fún wa ni wípé bẹ́ẹ̀ yẹn bá jẹ àwẹ̀ ọ̀ràn yàn tó ò tí ì gba àwẹ̀ tàtàwá ẹ̀ àbí tó bá jẹ́ tàtàwá lásìkò rẹ̀ lè bọ́. gẹ́gẹ́ bí àdéhùn tí àbú òrìrà gbà wá fún wa ó ní mọ̀nsọ́ mọ̀tàtàwá ẹnba ló ń gbà wẹ tàtàwá tó ti jẹ gbèsè rọmọdánù kan sọrùn láàmú yakudi tí ò tí ì tán wà ìnáwó láàyè tàkàbàlà ànú tàtàwá rẹ yẹn wà ní tẹwọgbà níwájú Ọlọ́run àtàyẹsùmà tí ó fi san gbèsè rọmọdánù tọjọ ọràn àyà ti ń ní ọrùn rẹ òrùpẹlẹ yìí àgbọyé àbàbá ń sọ̀rọ̀ nípa àwẹ̀ gbígbà àwọn èèyàn kan tọ́jẹ́ pé ẹ̀sìn wa tọ́jẹ́ sí ìrọ̀rùn ọyọ̀ǹda fún wa pé káwọn ọmọwulẹ̀ gba awẹ́ mọ́kùnrin ààrẹ sí àwọn èèyàn kan bẹ tí ẹ̀sìn wa yọ̀ǹda awẹ fún wípé má gba nínú wa ni haram arúgbó arúgbó tọ́jẹ́ pé ó ti bàlágà ti dé wípé bọ́bá sọ̀kan láàárọ̀ gbà mú pípé tó sọnù tó bá dìrọ̀lẹ́ ìmí ni ó wì Wasakata pẹ̀lú yízu yọọ máa pe abdullahi ní adam kọ̀mọ̀dáyà rí èèyàn síra wọn mọ́ níbi tó ti dàgbàdé fàlà ayẹjìbò àlẹ ìṣìyà irú àgbà bẹ́ẹ̀ àwìn sọ̀rọ̀ àyàn fún òun náà ti wà lé ó ti wà nípò sọ̀bí ọmọ kékeré tá a láwèé ṣe ọ̀ranyàn fóun náà. nítorí Ọlọ́hun subhanahu wa ta'ala náà ti jó yé wa ó ti gbé àgbàlagbà sí fún ọmọ kékeré ọlọ́run ní súnmọ́ rọ̀dàdínláwù asfala safilin ọlọ́run nígbà tẹ ẹ bá ń bá bọ̀ tẹ tẹ ga tẹ dàgbà tẹ dàgbà ọlọ́run nígbà ọba ya súnmọ́ rọ̀dàdínláwù asfala safilin gbogbo òye tẹ ẹ tẹ fi dá gbogbo nǹkan mọ̀ wá tún dáyé padà sẹ́mi yín bá bù ẹ padà sípò ọmọ tó ti padà sípò ọmọ èké kan ọmọ tàná tó tún ti dán ọmọ padà àtẹ̀fáà náà máa ń wí pé àbàbá ah, ti dán ọmọ ó ti padà ìyá ti dán ọmọ èké bá ti padà dán ọmọ àwẹ̀ gbígbà nínú ẹ̀sìn wa kìí sọ̀rọ̀ àyàn má kọlọ subhanahu wa wa wòyẹ́rì àyànà a gbé ọ̀rọ̀ síra wọn rẹ̀ kì í ṣe gbogbo gbà irúfẹ́ ẹrú àgbà yẹn wájàbà àlè ìjìyà ọgbà àwẹ̀dọ̀ra yẹn fún òun fi hàní tàmíyì tọ́ba jẹ́ sí wípé àsìkò tó ni a sọ fún pé ṣùgbọ́n táyà tó gba rọ̀mọ̀dánù wọlé ó ṣe déédé ìgbà tí ọpọlọ tó tún ti lọ á sọ pé kọ́ máa gba àwẹ̀ lásìkò yẹn tòró lè máa gba àwẹ̀ lọ láàárọ̀ tí ó ti di ọwọ́ aago mẹ́ta tí ó gbẹ ilẹ̀ títù tí lè ti sùn tí ó ṣinú kí láǹfààní ebi tó fi parẹ́ láti àárọ̀ nítorí kó ti padà di ọmọ èké ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n yọ̀ǹda àwẹ̀ gbígbà fún nínú òfin ẹ̀sìn wa. òun náà ni àlàájù àlùsíyà òun lẹni tó jẹ́ pé kì í ti fọ́nàgbà ṣùgbọ́n ọ̀kadàra ọ̀lágbára àti gbààwẹ̀ ni ní àìlágbára mùsàmìràn tó jẹ́ pé ìlágbára ń tiwa fún tó sì lọ bẹ́ẹ̀ bóyá ẹni tí àìsàn kan ṣe lápèjúwe tó jẹ́ pé tí ọba fi oúnjẹ ẹnu lásìkò kan ó lè kó bẹ́ẹ̀ ni nínú tó wá sí wàá àásọ kúkúrú ẹni bẹ́ẹ̀ pé àwọn èsè ọ̀ràn yẹn fún lọ́jọ́ ti pé bẹ́ẹ̀ ní ṣe ń lọ ní ṣe ń lò tẹ̀lé ayé kẹnu táàtì lè retí wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní ti ń ṣéwù lè lọ tàbẹ́ni tó ti dàgbà tó dàgbà tàbẹ́ni tí irú àìsàn tá a sọ yẹn bóyá bíi àìsàn tó jẹ́ pé tó bá ti mú yàn. bóyá kankan ni wọ́n pè yọ́ máa ń da lọ sí ìdọ́jọ́ kú èyí ṣe wípé ó lè wò sàn irú àìsàn yẹn tọ́lẹ̀ ìjẹ́ sí pé yóò kó bá a ti máa ń gba ààwẹ̀ ẹ̀sìn wẹ èyí sẹ̀sìn tó kó nira báyà fálà yẹjúgbọ alẹ́ yìí sí à àwẹ̀ sọ̀rọ̀ fún òun ẹni bí ọwọ́ ẹni wípé ìfẹ́ àmùtọ́ à àkúlẹ̀ yẹ́wò yọọ ma fún wọn lóúnjẹ gbogbo tó táwọn àbí wọn fi ń gbààwẹ̀ yọọ máa falẹ̀ ní lóúnjẹ ń tiẹ̀ ni. èyí tó bá wù ló lè ṣe ó lè ṣe ń jẹ kó pa àwọn aláìní sí i kó ṣe é lódiwọ̀n yí ọjọ́ wọ́n pé òdiwọ̀n yí ọjọ́ tó fi jà àwẹ̀ yẹn ìjọ kan náà ni ó ṣe gbogbo oúnjẹ rẹ̀ tí ó wàá pa àwọn aláìní tí wọ́n jẹ ó lè sí bẹ́ẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ tọ́ba sì wú ó lè ra nǹkan tó fẹ́ fi ṣe ń jẹ yẹn bóyá rẹ̀ sì lọ́ fẹ́ ṣe fún ọ gbogbo ata tó dìrọ̀ ọmọ tí èdò ń jẹ ẹja tó fẹ́ ṣe sí tí èdò ń jẹ kọ́ wá pa wọn lẹ́yìn kọ́ ha fún wa pé kí wọ́n lọ sí fúnra wọn kò sí ìwọ́ ń bẹ́ẹ̀ nínú sẹ̀ríà Islam tí ọba rẹ̀ sì lórí ẹnìkan ó tó ìlàjì kílò àti gíráàmù mẹ́wàá ìlàjì kílò àti gíráàmù mẹ́wàá òun ni ó dojú wọn tí ó kù lórí ẹnìkọ̀ọ̀kan tí ó sì fún wa eléyìí òun nìdájọ́ ẹni tọ́já sí wípé àgbà tàbí ṣíṣe kọ̀jẹ́ kó lè gba ààwẹ̀ nínú ọ̀rọ̀ tí àlùfáà wa ìmáàmù Bukhari tí wọ́n sọ kọ́lọ́mbánikẹ́ wọn wọ́n ní wa ama sheikhul kabir gbogbo ẹni tó bá jẹ́ àgbàlagbà ìdá ó yàtọ̀ sí ẹni tó ti dogbo tá a sọ ṣáájú wà gbá ní ìdá òun náà kama ṣùgbọ́n ti dàgbà làmúyẹ́ ti kò tọ́ àmà kò lágbára láti gba àwẹ̀ òun tí yóò fi ṣe ìtàn rẹ̀ ní kọ́fálà ìní lóúnjẹ aṣíwájú wa Anas ọlọ́mbani yọ́nú sí i ó ṣerú ẹ̀ bàdàmà kábùrà aman aw amain ọdún méjì ní fi fún lóbi gba lóbi jẹ́ pé kò lè gba àwẹ̀ Anas ibn Malik tó jẹ́ fáwọn aláìní òní fún ló jẹ kulla yawmi miskinan ojoojúmọ́ kọ̀ọ̀kan aláìní kọ̀ọ̀kan ní fún búrẹ́dì àti ẹran sanabi sọnù ọ̀rọ̀ tá a sọ ṣáájú òun náà ni ó ń fún wa àlùfáà wa ibùdó Abbas òun náà sọ̀rọ̀ tá a sọ yìí oníṣègùn kabir wal mar'atu kabira tọ́jọ́ pé wọn lè gba àwẹ̀ àgbà lọ́kùnrin tàbí lóbìnrin ayẹ̀sùnmá wàyùtì ìmáàní màkàna kúlìlà yóò ní ilẹ̀ kìlá kí wọ́n máa fálá ìdí kọ̀ọ̀kan lóúnjẹ gbogbo ọjọ́ tí wọn bá lè gba àwẹ̀ ọlọ́mọ sàlẹ̀ ìsànù wa subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. أينفعني بموعظتي وقولي أينفع كل مستمع وراوي أينفع كل مستمر ورا